wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi muhammed bin abdul ala alihi wa sahbihi amatabi ahobi sallallahu alayhi wa sallam adúpẹ́ fún Ọlọ́run ba atọrọ àlékún kí àti àlékún kí fún anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run atọrọ Ọlọ́run àtọrọ ẹjẹjẹ tàdé kí ó mọ bá èyí ni àkọtọ ètò yín ètò àhúdànù àbúṣọrọ eléyìí yọ ọmọ gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù ramadan kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún wa kó gbà lẹ́sìn fún wa bákan náà tá a bá gbọ́ pé wọ́n rí oṣù ní alẹ́ òní a jẹ́ pé pípàdé àwọn olùmọ̀ wa lórí àkọ́tún ètò hudan wa bushra tó di ọjọ́ mẹ́sàn-án mẹ́sàn-án alẹ́ tá a bá gbọ́ pé wọ́n rí oṣù ní òní a jẹ́ pé tó ń tẹ̀síwájú lọ́la a jẹ́ pé lálẹ́ ọ̀la ká tún pàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí bákan náà ẹjẹ́ wa ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olóye bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún wa bísímìlá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh dájúdájú mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó pa òfin ọlọ́run ọba mọ́ kó máa ṣe ntọ́lọ́wọ́ bá fẹ́ ká ṣe kó jìnnà sí ntọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ntí wàá ti torí rẹ̀ tó ń fi jẹ́ mùsùlùmí nù àmọ́ kọ́ lọ́wọ́ bá sòfin kọ́ ọ má tẹ̀lé kó ní ká jìnnà sí nkankan kọ́ ọ jìnnà sí wọn á pé bọ́ mùsùlùmí wà kọ́ ọmọ wa pé wọ́n ọ̀dájú pọ̀ mẹ́tì kan Islam ó ní í ṣe pẹ̀lú sísojúṣe ẹni tí ò bá ti sojúṣe eléyìí tí Islam ní ká ṣe kò sí bó ti ṣe lè pera rẹ̀ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí yìí o mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí kí ni mùsùlùmí wá dèdè pé ń tọ́tí à ń bọ̀sibọ́sí pé ó tún máa pè ọ́ lálàájì tí ń tọ́tí àlàájà tí ń tọ́tí ọ̀ wá rí nǹkan tó lè gba distributorship rẹ̀ ju ọtí lọ iléeṣẹ́ símẹ́ǹtì ń bẹ́ńlẹ̀ ọ̀gbà dílà rẹ̀ iléeṣẹ́ fúláwà ń bẹ́ńlẹ̀ ọ̀gbà dílà rẹ̀ iléeṣẹ́ àwọn tí ń tọ̀dà tán fi ń kunlé wà ńlẹ̀ ọ̀gbà dílà rẹ̀ bisikíìtì gan ńlẹ̀ wọ́n bẹ́ ńlẹ̀ ọ̀gbà dílà rẹ̀ àwọn àlọ́ ọ̀gbà dílà ọtí a'udhu billahi minash shaitani rajim sọ́ọ̀mọ̀ pé ntọ́lọ́wọ́n bá bá ṣe léwọ̀ téèyàn bá lòun ò ní jìnnà sí ìyẹn fẹ́ dán lọ́wọ́n bá wò ni ẹnìkan ó sì dán lọ́wọ́n bá wò kó ṣàṣeyege yóò forí sápọn láyé yóò fìdí rẹmi tó bá di lọ́la kìyàmù kí ni ó wá débẹ̀ tó fi jẹ́ pé wọ́n mùsùlùmí lọ́n pẹ́ mú ta wọ́n ń dẹ́mu fún àwọn náà ń tà ìwọ mùsùlùmí kí ló wá dédìí ọtí kà tó fi jẹ́ pé ìwọ mùsùlùmí ló ń tọ́ ọtí kà kí ló bá débi pé ìwọ ló ń ta burúkutu burúkutu báwo ìwọ tó jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn obìnrin mùsùlùmí lónìí tó pé bó tilẹ̀ jẹ́ pé ó kọ lásán lọ́pọ̀lọpọ̀ náà fi ń ṣe Islam gbogbo àwọn tí oríṣiríṣiríṣiríṣi tí wọ́n ń pọn tà ní ìsìn àti pẹlẹbẹ ní àti rogodo ní àti rondo ní náà lẹ́ẹ̀ máa bá nu gba wọn àwọn náà ni wọn máa ta gbogbo ẹ̀ ṣé ẹ̀yin ọ̀mọ̀ pé ńgbà tẹ́yìn ti jẹ́ mùsùlùmí kìí ṣe gbogbo nǹkan lọ́tọ́ kíkẹ́ máa tà kìí ṣe gbogbo nǹkan lọ́tọ́ kíkẹ́ máa rà àbí ẹ̀ màtúmọ̀ Islam ẹ̀rọ péré lásán ní Islam wọ́n wá kówó jọ owó ọtí wọ́n fi ń lọ hajj okó ànádànù okówó jọ owó ọtí òfin kọ́ mọ́sálásí okó àṣedànù okówójọ owó ọtí òfin tọ́mọ òfin tọ́jú ìyàwó okó ànádànù gbogbo orú àwọn owó báwọn owó tí wọ́n padà dìbà lẹ́jọ́ fún ni lọ́la alkiyama inna allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó mọ̀ ní allah kìí sì gba nǹkan kan lọ́wọ́ àwọn ẹ̀dá rẹ̀ àyàfi tó bá mọ̀ ọlọ́run máa làánà àwọn kan lórí ọtí tí ọmọ tó máa pọ́lọ̀ ń làánìyàn ìyẹn ni kó lé kúrò nínú kẹrẹ ọlọ́run dákun ṣàánú àwa o má lé wa kúrò nínú kẹrẹ. Anas ibn Malik radiyallahu anhu ó ní la'ana rasulullahi sallallahu alayhi wa sallam fil khamri ashra ó ní anabi sallallahu alayhi wa sallam ó làánà àwọn èèyàn oríṣi mẹ́wàá lórí ọtí wọn náà wò wò bọ́ọ̀ bá bọ́ sínú rẹ̀ àṣírọ̀hà ẹni tó ṣe pé ń pọ́n ẹni tó ń pọ́n wọ́n mọ̀ àṣírọ̀hà àti ẹni tó ṣe pé gbé fún ọkàn ọ̀bọ̀ ń pọ́n. wàṣàríbàhà ẹni tí ń mú wàhàmìlàhà àti ẹni tí ń bá wọn gbé aláàrú ọlọ́kadà ó ń mọ́rúwá ó ń ta ẹzí onítìpọ̀ onítìrẹ́là onílífítà tí ń bá wọn gbọ́ tí wàlmàḥmúlata ilẹ̀ àtẹni tí wọ́n gbé lọ́ọ́ bá wọ́sàkíyàhà ẹni tó ṣe pé òun mú òun mú àbí ń fẹ́ lómi mu ẹni tí ń fẹ́ lómi mu wa baa'i'aha àtẹni tí ń tà wa akila samaniha àtẹni tí ń jẹwẹ́ wal mushtariya laha ẹni tí wọ́n rà fún wal mushtaratu lahu ẹni tí wọ́n rà fún gbogbo àwọn eléyìí ọlọ́run anabi sallallahu alaihi wasallam làánà wọn lórí ọtí bẹ́ẹ̀ rí nǹkan bá àfi ká jìnnà sí o láwọn àlùmí ẹ̀rí pé wọ́n to kátàn títí títí títí títí títí wọ́n sì máa fi kan sámàǹkò láti ṣàfihàn pé àwọn lè tí kọjá gbogbo bẹ́ẹ̀ sí lérò ẹ̀yin wá ń bẹ nínú dáadáa àbí ìrẹ́gbẹ́ àbí ìranù ẹ̀jẹ̀ jáwọ́ ń bẹ ikú mà ń bẹ ẹ̀ẹ́ ikú ń ṣé tí mú kọ́pọ̀lọpọ̀ ọmọ ti ronú ni pé ẹni tó tó wá gbọ́ àwọn ọlọ́tí tó ti kú wọ́n bá padà wá wọ́n á sọ nítòjú àwọn rí fún àwọn ọ̀mùtí tó kù sẹ́wọ̀n kọ́ ọ̀mùtí ò ní mutí mọ́ tó wá jẹ́ pé àwọn ọ̀daràn tó kú wọ́n bá ti padà wá wọ́n á sọ fáwọn ọ̀daràn tó kù ọ̀daràn ò ní dáràn mà ohun yòówù wọ́n lè fi sọtí èèwọ̀ náà ni ọ̀mà jẹ́ kò bá jẹ́ pé àgbàdo ni wọ́n fi ṣe kò bá jọ ká bàbà kò bá sì jọ pé omi kan ni wọ́n fi ṣe kò bá sì jẹ́ pé dẹ́bínù ni wọ́n dà sínú omi kò bá tiẹ̀ jẹ́ pé búrẹ́dì òun náà ni wọ́n dà sínú omi gbogbo nkóhun tí wọ́n bá fi sọtí èèwọ̀ náà ni wọ́n máa jẹ. kódà ń gbà mí akramakumullah àwọn ẹlòmíì lọ́fíńdà náà máa ń mu bí ọtí nítorí pé alkohol ti ń bẹ́ńbẹ́ yóò máa pa wọ́n bí ọtí àwọn ọmọ wa mu lọ́fíńdà nígbà míì kí tí wọ́n fi ń pọ́ ìfun táyà solution ni làwọn ẹlòmíì ọmọ fàámu torí kórìí wọn lè bá a dàrú kódà wọn ti bá a débi pé pọ̀tọ̀pọ̀tọ̀ tó àánú gọ́tà làwọn ẹlòmíín mu ló kọ pé yóò ṣiṣẹ́ ọtí fáwọn ẹni tí mu pẹtrólù ńkọ́ ó ní máa dorí èèyàn ru òun sì fẹ́ kórìí òun dàrú a'udhu billah tó gbogbo eléyìí báyìí haram ni o kò bá jẹ́ ọtí gbóná kò bá jẹ́ tútù haram ni ẹ̀yin ẹ máa wo láwọn abòmíì láàárọ̀ kùtùkùtù láfẹ̀mọ́júmọ́ láti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́kí wọ́n ti jí lọ bí ọtí àwọn bàbá bàbá tọ́yẹ ká pẹ́rù wọn nílé wọn lọ́mọ tọ́yẹ kí wọ́n mójútó wọn lọ́mọ tọ́yẹ kí wọ́n báwí wọn níyàwó tọ́yẹ kí wọ́n tọ́ sọ́nà wọn wà lọ́ọ́ máa fi àfẹ́mẹ́jú máa mú ògógóró tí gbogbo ago tó lù wọn ti jáde lè tí gbogbo ago ọba sì lù tọ́ wọn ní padà lè ìdí ògógóró yìí náà ni subhanallah èsì wọn sáfẹ́ kú sójú ọtí náà ni wọn à ní padà wálé ẹ̀yin náà sì rí kódà nínú tó kí ó mú kọ́mọ èèyàn ó ti ṣe làákàyè òun ni pé ó níye ìpín táwọn wèrè ti ń rìn lórí títì yàn tí wọ́n ń rìn ní ìrìn ẹni torí rẹ̀ ti dàrú ó níye ìpín ẹni tó pọ́ tí ló mu tó fi ya wèrè nínú wọn ọtí ni wọ́n mu títí títí tí tó rí fi dàrú irú wọn náà tún wà nù wọn tí kò wá yẹ ká ṣe làákàyè wọn á lọ́mù tí èsà pa o owó ọwọ́ rẹ̀ nínà nítorí wọ́n wọ̀ kó pé kò sápà tó tọ́mùtì kò sí àpà tó tọ́mùtì ọ̀mùtí níbo làákàyè wà kò sí làákàyè ẹnìkan á sọ pé ní òbí tó ń kọ́ ó lè mú kátọ̀ méjì tí nǹkan kan ò ní ṣe o àbẹ́ rí nǹkan bàbá ọ̀mu àní ìwà ni tó mú imú kó mú ló mú ọlọ́run sì bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn akramakumullah gbogbo ọtí nítorí wù ká pé wọn bá pè ń burúkutu wọn bá pè lọtíkà wọn bá pè níkìní haramu ni lábẹ́ òfin ọlọ́run bá wọn lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin olówó ẹ wá lówó débi pé ẹ ní abọ́ tẹ fẹ́ máa fi jẹun gold ni wọ́n fi ṣe kọ́ọ̀pù tẹ fẹ́ máa lò silver ni wọ́n fi ṣe haram ni o tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí èèwọ̀ ni kó máa lo abọ́ gold kó máa lo kọ́ọ̀pù gold kó máa lo abọ́ silver kó máa lo kọ́ọ̀pù silver kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa eléyìí ọlọ́run ṣe léwọ̀ fáwọn ọkùnrin àti obìnrin nínú ìjọ yìí ẹ gbọ́dọ̀ lu abọ́ gold ẹ gbọ́dọ̀ lu kọ́pù gold. tọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí báyìí nítorí pé ọlọ́run ọba ò sí lẹ́tọ̀ fún wa. tí à ń bá wá ń fi irú àwọn abọ́ báyìí tá à ń fi jẹun tá à ń fi mú mi ara tí wọ́n fi irú abọ́ báyìí jẹun sí ara tí wọ́n fi irú abọ́ báyìí mú mi sí kò ní wà lìjẹ́ náà kọ́ ló ń wa tí a bá gbóúnjẹ wa kalẹ̀ tí eṣinṣin wa kó sínú rẹ̀ eṣinṣin kó sínú oúnjẹ tá a gbé kalẹ̀ bó láti ṣe táàpù oúnjẹ àǹtí ni àbí báwo súnà anábì sallallahu alaihi wasallam ó fi hàn wá pé kọ́ọ̀pù tá a gbé kalẹ̀ tí eṣinṣin wọ̀ bóyá kọ́ ní bẹ́ńbẹ́ ni bóyá tíì ní bẹ́ńbẹ́ bóyá mọ̀lá la gbé kalẹ̀ eṣinṣin wa kó sínú rẹ̀ kíláàsì súnà ni ká rí bọ́nú oúnjẹ yẹn tábà rí bọ́nú oúnjẹ yẹn ká wá yọ ká sọnù nítorí pé ìyẹ́ méjì tí nìyẹn ọ̀kan nínú àwọn méjèèjì àárẹ̀ ni kejì ìwòsàn ni gbéra rẹ̀ tó sọra rẹ̀ sínú oúnjẹ wa tí jẹ́ àárẹ̀ ni ó gbé wọlé tẹ́yìn bá rí ti rí wọnú rẹ̀ yóò pa aburú ntí ìyẹ́tọ́jẹ́ tá a rẹ̀ yẹn lè ti fi sínú oúnjẹ kẹ́tó wá yọ sọnù. torí rẹ̀ adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí eléyìí ń bẹ́ẹ̀ nú ẹ̀kọ́ tá Ànábì fi kọ́ wa gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Abu Hurayra radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaal idha waqa adh-dhubabu fi ina'i ahadikum falyaghmishu kullahu thumma liyatrahahu. فإن في إحدى جناحيه شفاء وفي الآخر دواء النبي صلى الله عليه وسلم ونتي سنسن تبا السبو sínú abọ́ ẹnìkan nínú yín kó rì bọ inú abọ́ yẹn dáadáa lẹ́yìn náà kó wá yọ eṣinṣin yẹn dànù kó yọ sọnù nítorí pé nínú ọ̀kan nínú ìyẹ́ méjèèjì eṣinṣin ìwòsàn ló wà ńbẹ̀ nígbà tó ṣe pé àárẹ̀ wà nínú ìyá kejì. akramakumullah ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ tí ò lágbọ́yé náà kọ́ gbọ́ àdéhìí yìí wọ́n sọ pé ẹ́ eṣinṣin láti wọ́n á rí oúnjẹ irú èwo tún lè lẹ́yìn ṣé wọ́n lọ mọ ọba ló mọ̀. tó ọ̀pọ̀lọpọ̀ gbọ́ lẹ́nu láti more than ago wọ́n àgbà gbọ́ ọ̀ǹtẹ̀lẹ̀ ìgbà táwọn òyìnbó tóun jẹ́ ìrùdí wọn táwọn wá ṣẹ̀ṣẹ̀ ṣe rìsáàcì ní ìsìn táwọn gẹ́ẹ̀tì pé bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ ìgbà náà ló tó wá gbàgbọ́ ọ̀ gbádùn ṣé ọ̀rọ̀ òyìnbó ni wàá gbàgbọ́ ni àbẹ́ni tí ń bá mi sọ̀rọ̀ látọ̀dọ̀ lọ sẹ́ni tí ń sọ̀rọ̀ ọlọ́run fún mi ni màá gbàgbọ́ ni àbọ̀ òyìnbó tí ò dára rẹ̀ mà òyìnbó ṣe di màláìkà gan lọ́dọ̀ rẹ̀ òyìnbó ṣe di màláìkà lọ́dọ̀ tó pọ̀ ọ̀rọ̀ tóyìnbó bá sọ ló lè gbàgbọ́ ò lè gbàtẹ́lómi gbọ́ ọ̀dájú iná lọ́ọ́ fà lọ́pọ̀lọpọ̀ fi lukó akramakumullah tánàbí bá bá wa sọ̀rọ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ a sì gbọ́dọ̀ ṣe èméjì nípa rẹ̀ tó rárá ń tàn fi ń jẹ́ mùsùlùmí náà nù. lẹ́yìn eléyìí ẹ̀dẹ̀kẹ́ ẹ̀dẹ̀kẹ́ ó náà ní dúdú ràn dúdú ẹranko eléyìí tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ àbí gígùn torí pé ń bẹ nínú ẹranko eléyìí tó ṣe pé dúdú là máa dù ó sì ń bẹ nínú wọn eléyìí tó ṣe pé gígùn là máa gùn ǹjẹ́ ẹranko eléyìí tó ṣe pé abẹ́ dú kí ni ìdájọ́ òfin ṣẹ̀ríyà eléyìí tọrọ mọ́ dídú ẹranko kí sì ni ìdájọ́ rẹ̀ eléyìí tọrọ mọ́ gígùn ẹranko àti pé báwo á gan ẹni sọ pé ká máa dú ẹran báwo ló ṣe sọ pé ká máa gún ẹran èwo là á gún èwo là á dú sọ fún wa pé ràkúnmí o. gígùn là á máa gùn ràkúnmí gígùn là á máa gùn ràkúnmí òun náà lẹ́ranko tó ọba àmà tó yẹ pọ̀ ju àgbámù rere àgbámù rere nugbó ràkúnmí nílé táàbà gún ràkúnmí gúngún làgùn àní du o àní dàdúbúlẹ̀ ká máa wá gé ibi ògóńgò rẹ̀ rárá ìdúró ni ó wà yọ wà nídúró lẹ́ni tó ṣe pé a de okùn mọ́ ẹsẹ̀ rẹ̀ òsì á di okùn mọ́ ọwọ́ rẹ̀ òsì yẹn ni pé ọwọ́ rẹ̀ lágbọ̀n wájú tágbọ̀n òsì rẹ̀ á dè lókùn. á wàá mú ọ̀bẹ wa ọ̀bẹ tá a ti pọ́n tó ti dá á wàá mú á kìbọ̀ bí ó kan àyà rẹ̀ tá a bá ti kìbọ̀ ó kan àyà rẹ̀ á wàá fi gún fi gún fi gún fi gún tó báyìí láàrin tíra kún mi tó ń lóṣù lọ sílẹ̀ nígbà tá a bá ti fi ọ̀bẹ gún ibi tó yẹ ká fi gún tẹ́mi bá ti ń di pé ń bọ́ lára rẹ̀ ṣùgbọ́n màálù dúdú ládùn màálù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àgùntàn náà dúdú ládùn wọn àti gbogbo ẹranko tó bá farajọ méjèèjì dúdú ládùn wọn ọ̀bẹ lásìlò lẹ́yìn ìgbà tá a bá fẹ̀gbẹ́ wọn lélẹ̀ á fẹ̀gbẹ́ wọn òsì á fi lélẹ̀ ńlá fi dú àwọn. tọ́ òfin ṣẹ̀rí ọ̀gbà ká sọ àwọn ẹranko abẹ̀mí ká sọ wọ́n di òkúta àdìgbòlù táwọn adojú ọfà wa kọ àbí tá a dojú òkò wa kọ bá a fẹ́ fi wọ́n kọ́ ọfà ta a fẹ́ fi wọ́n kọ́ ìbáyìn a fẹ́ fi wọ́n kọ́ òkúta sọ àrùdùbìlà a gbọ́dọ̀ dán wò. tó bá jẹ́ pé ẹranko tá a dún bú ọba jẹ́ aboyún ọmọ ń bẹ nù rẹ̀ àwa dù dídú tá a dù yá iná ní dídú fọmọ tó bá ṣe pé nígbà tá a kún tá a débi tọ́ ọmọ wà nù rẹ̀ abápọ̀ ọmọ náà ti kú dídú tìyá ni dídúdú ọmọ àjẹ́ pé bó ṣe pé ká náà la jẹ̀mú. àmọ́ tó bá jẹ́ pé ńgbà tá a kún débi pé adébi ọmọ wà nínú rẹ a pé ọmọ jáde láàyè a lẹ́tọ̀ọ́ sáti jẹ ọmọ àyàfi ká tún tún náà dù pé de dúdú ń eléyìí pàtàkì púpọ̀ a rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn àlù àwọn èèyàn máa ṣèbéèrè nípa pé ẹran tí wọ́n ń dún nílùú wa sọ́tọ́ka jẹ́ àbí ọ̀tọ́ka jẹ́ torí pé àwọn ẹni tí ń dún bú ẹran àwọn ọ̀ma bá ń ṣe ń dù àmà ta ni ń dún bú ẹran ṣé mùsùlùmí ni wọ́n àbí wọn ẹ̀sìn mùsùlùmí tí wọ́n bá sì jẹ́ mùsùlùmí ǹjẹ́ nǹkan tí islam ní ká ṣe tá a fi dún bú ẹran tí ó fi tọ́ka jẹ ṣé wọ́n ń ṣe àbí wọn ṣe é àwọn sì sọ fún wọn pé tọ̀ ẹ ṣe àbẹ̀wò sí ibi tí wọ́n bá ti ń dúnbú ẹran jẹ fún yín nílùú yín ibi táwọn alápàtà bá ti ń pẹran fún yín nílùú yín ẹ̀yin náà bẹ̀bẹ̀ wò ẹ lọ́ọ́ fojú gan ni báwo wọ́n ṣe ń dù tó bá ṣe pé nǹkan kan bá ń bùkátà kẹ́ pàkíyèsí wọn ẹ pàkíyèsí wọn láti sọ pé báyìí báyìí báyìí báyìí lòfin ṣẹ̀ríyà sọ yapa sí nǹkan tẹ̀yìn ṣe yìí àfi kẹ́ ẹ ṣàtúnṣe. àwọn májẹ̀mú tẹ́ mójútó tí wọ́n bá jẹ́ni tí wọ́n máa dú ẹran fáwọn èèyàn ẹ̀yàn alápatà tí wọ́n bá jẹ́ pọ́ fẹ́ dúnbú ẹran fúnra ara rẹ, wọ́n tó fẹ́ dá pàjẹ́ àbí wọ́n ti ẹ̀jẹ̀ ni tó wà níbi tí wọ́n ti dù kìí sì wọ́n gan lọ fẹ́ du. ìmọ̀ yìí wúlò fún gbogbo wa nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó oní ẹnikẹ́ni tí ó dùnbú ẹran òun ọ gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe kó kájú ẹ̀ tí ọba bá kájú ẹ̀ kò gbọ́dọ̀ dù ẹran yìí ta lọ kájú ẹ̀ tí ó du ẹran ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ò bá jẹ́ mùsùlùmí ó sì gbọ́dọ̀ jọ́kan nínú àwọn ahlul kitab ta ni ahlul kitab òun náà ni yahudi àbí nasrani yahudi àbí nasrani tí ò bá ti jẹ́ mùsùlùmí yọjọ́ kan nínú àwọn ahlul kitab yahudi tàbí nasrani yahudi òun náà ni jew nasrani òun náà ni christian yọjọ́ kan nínú wọn ẹni tó dùn bọ ẹran yìí yóò sì jẹ́ àákìlẹ̀ yóò jẹ́ni tó ní làákàyè kò gbọ́dọ̀ jẹ́ wèrè nítorí pé kí ni wèrè dámà kí ló mọ̀ pọ́ yẹ kí ló mọ̀ pé kò yẹ ó sì gbọ́dọ̀ jọkùnrin àbí obìnrin ọkùnrin lè dúnbú ẹran obìnrin náà lè dúnbú ẹran ṣùgbọ́n o ìgbà tá a ti sọ pé gbọ́dọ̀ ní làákàyè ẹnìkan ti wá gbà pé ó ti gbagbá náà ó ti gbagbó ó ti gbọtí ó ti gbògógóró ọwọ́ á lọ mọ̀bẹ ọwọ́ á lóun fẹ́ dúnbọ ẹran ọlọ́mọdé àníjẹ àníjẹ bẹ́ẹ̀ náà ni wèrè àkàràmọ̀kọ́mọ́lá àníjẹ bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ dúnbọ ẹran yẹn ó káfíìrì tí kìí ṣe ahlul kìí ṣe mùsùlùmí kìí sì sọ̀kan nínú àwọn bí eléégún bí ọlọ́yà bí ọ̀nṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olóńlò wọn dù ọlọ́mọdé àníjẹ àníjẹ. májàmú kejì òun náà ni irú nǹkan tá a fẹ́ lò láti fi pẹran nǹkan tá a fẹ́ lò láti fi gbogbo tó bá mú ńlá lè fi pẹran ní tó mú tó pé yóò jẹ́ kẹ́jì ó tètè tú jáde iná làálò láti fi ìjọba ẹni àdá àbí kọ́ jẹ́ dà gbogbo orú eléyà lè fi du àràn àmọ́ kọ̀tọ́kọ́jẹ́ pé ìkànnà ìkànnà láti wá já ọrùn ẹran kò sì tọ́ kọjá pé yín ni láti já ọrùn ẹran yẹ bá ṣe máa rí lórí social media ibì kan tán ti fẹ́ bóyá bóyá poultry ni wọ́n nídìí kan bá wọn dú adìẹ tó pọ̀ so arákùnrin kan alágbára mámẹ́rò kan yóò àmọ́ mú àwọn adìẹ yẹn lọ́kọ̀ọ̀kan yóò máa kórìí wọn bọ́nu tó bá ti kì í bọ́nu yóò sì já ọrùn wọn bọ́ọ̀lẹ̀ tó bá ti kì í bọ́nu yóò jọ ọrùn wọn bọ́ọ̀lẹ̀ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ. májàmú kẹta oní nípa gbọ́dọ̀ rí pé ẹ̀jẹ̀ lára ẹranko a fẹ́ dùn yìí ọrùn a sì gbọ́dọ̀ rí i pé ká san ọrùn ẹran méjèèjì àgè pẹ̀lú gògóńgò rẹ̀ níbi tátẹ́gùn gbà àti ibi tó ń jẹ́ ń gbà a gbọ́dọ̀ rí i pé àgè. ẹlẹ́kẹrin táàbà du ẹran kẹran yóò lè bá jẹ́ tọ́tọ́ láti jẹ á dárúkọ ọlọ́run bísímìlà nígbà tá a fẹ́ du ẹran pé mo fẹ́ du lórúkọ ọlọ́run tó bá jẹ́ pé èèyàn gbàgbé ni ó sì jẹ́ mùsùlùmí tó bá gbàgbé láti wí bẹ́ẹ̀ ajá yìí pé kò sí tó burú àjẹ́ àmọ́ tó bá màmá àní o a ti sọ pé tí ẹni tí èso mùsùlùmí náà bí àwọn ahlul kitab nasrani àti yahudi àwọn christian àti jew táwọn náà bá gbé ẹran àjẹ́ àmọ́ májẹ̀mú ni kẹ́yìn náà dákọ Ọlọ́run tẹ́ ẹ̀ bá ti dákọ Ọlọ́run àní jẹ o tí mùsùlùmí kan bá dákọ Ọlọ́run àní jẹ á ń bọ̀sibọ̀si torí pé tí Ọlọ́run bá fi gbà ipe àlejẹran tí ahlul náà bá dú májẹ̀mú rẹ̀ ní kẹ́ ẹ dú ẹran bí mùsùlùmí ṣe máa dú ẹran tó bá dú ẹran lórúkọ jésù àníjẹ nítorí pé ọlọ́run ló dá ọ gbọ́dọ̀ wá ẹran lórúkọ nǹkan míì yàtọ̀ sí allah tó bá ti lórúkọ nǹkan míì gbogbo wa rẹ̀ tá a fi yẹn àìjẹ́ bẹ́ẹ̀ máa dá nǹkan rẹ̀ jẹ. tọ́ nítorí pé gbogbo ẹran tí wọn bá ti dárúkọ ọlọ́run ọba sí òkú ńbẹ́tì ẹran ni sọ ọmọ tí ń jókòó ńbẹ́tì ìyẹn ni pé ẹranko tó kú hatfa ẹnfìhì ó kú fúnra rẹ̀ a gbọ́dọ̀ jẹ. ẹlẹ́karùn-ún òun náà ní pé ẹranko tá a fẹ́ dùn yín kò gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ nítorí ẹ̀tọ́ ọlọ́run ní ìsẹ́ni tó ti gbé ihram ó lọ hajj tàbí umra ó wá rí ehoro ó wá rẹ̀ a gbọ́dọ̀ jẹ nítorí pé ẹranko yẹn ìwà ni ọlọ́run ló wọ̀n gbà kẹ́ẹ̀sọ́ dé ẹran nígbà tẹ wà nínú al-ihram akramakumullah gbogbo ẹranko tó bá ti ka ara rẹ̀ kú àbí tẹ ẹranko tó yẹ pé àná ń pa kú àbí ẹranko tó yẹ pé a fi electric shock a fi pa wọn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe nísìnyí yẹn ẹ rí i pé nísìnyí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tá ti ń pẹran nílùú òyìnbó wọ́n yìí dúnbọ̀ ẹran wọ́n lè ti màálù síwájú tó bá ti màálù yẹn síwájú wọ́n ti wá ṣe òòlù orin kan tí màálù yẹn bá ti súnmọ́ wájú báyìí wọ́n kàn tẹ píìnì fún òòlù yẹn ni tó bá ti gbà lórí báyìí màálù ń kùnà àgbọ̀dọ̀ jẹ ìjẹkújẹ nìyẹn àwọn náà ti ti màálù òyìnbó ẹran tí wọ́n pa lọ́nà tí èsì ti Islam bó ló ṣe máa ń rí ó máa ń pọ́n ni nítorí pé yóò kú tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lára ẹran tí wọ́n wá pa lọ́nà ti Islam ẹ rí i pé ẹran ẹyọ ọ̀dà iná máa ń pè ní halal tó bá lọ sílùú òyìnbó àwọn òyìnbó náà máa ń sáré láti rí pé irú ẹran bẹ́ẹ̀ làwọn rà jẹ bẹ́ẹ̀ náà ni ẹranko tó yẹ pé ẹ̀ka kó gbogbo wọn sórí straight slate electric ẹ wá síná sí wọn dì gbogbo wọn wá kú lọ bẹ́ẹ̀ ìgbà míì ó lè jẹ́ pé magnet ni wọ́n fi pa gbogbo àwọn ẹran yẹn kò tọ́ka jẹ́ o lábẹ́ òfin ọlọ́run ọba wa torí ẹ̀ lẹ́sìn máa béèrè nípa tọ́kì tá ń kó wa láti ìlú òkèèrè tá a lè jẹ́ àbá lè jẹ́ a lè jẹ́ tá a bá mọ̀ pé wọ́n pa lọ́nà Islam àmọ́ tá a bá ti mọ̀ pé electric shock ni wọ́n fi pa wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tọ́ka jẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́ba àṣà olùmọ́ ní ẹ̀sán olóore lọ́jàre wọn pẹ́ lórí dáadáa tó bá jẹ́ wípé ẹran tí wọ́n kó wá tí ò bá dá wa lójú pẹ̀lú jíjẹ rẹ̀ wọn ni kàjá jìnà sí ká má jẹni tí ó mọ̀ jẹ́ gbogbo nǹkan tá a bá fi méjì sí ká jẹni tí ó jìnà sí ká má bà wọn dédìẹ ká má jẹbi ti wùlé ọmọ ká jẹni tí ó gbé ẹsẹ̀ wa sá àtijọ́ ọmọlúàbí wa ká lè bà jẹni tí ó là láyé àti lọ́la àdìkẹ́wọ̀n wọ́n ti jẹ́ wa pé tó gbogbo àwọn jẹkújẹ yẹn ń máa ń pa àwọn sẹ́ẹ̀lì kan nínú ara ni nítorí pé yọ ìmọ̀ fàárẹ̀ sínú ara ẹ̀mẹ́jà bá wọn dédìẹ̀ bóò láti lè gbìyànjú tàfi ní jẹni tí ọ̀rọ̀ lu haram òun náà ní kọjá pa amójútó ẹ̀sìn wa ló ti dáadáa wọ́n sì jẹ́ wa pé tòun ẹran tí àwọn arúgbó kìtàbù tí wọ́n bá dú àlùjẹ́ tí wọ́n bá dárúkọ náà ọba sí àìdárúkọ náà ọba sí ọ̀là ìjẹ́ rẹ̀ ọ̀tọ́ bá ti lè dákọ náà ọba àjẹpájẹ àjẹpẹ́sẹ̀ ń bẹ lọ́wọ́ tẹ̀yìn náà ẹ̀yin tẹ̀ ṣe mùsùlùmí tẹ̀ jẹ́ bọ́yá bíi kírísítẹ́nì àgbàdí bí àwọn jíù kájẹni tí ó gbìyànjú ẹ bá dárúkọ náà ọba àjẹpẹ́yà àjẹ àmọ́tẹ́ bá dárúkọ náà tẹ́ bá dárúkọ lórúkọ Jésù ọ̀rọ̀ lẹ́sìgbọ́n àrọ́ọ̀mù ni fún wa láti jẹ irú ẹran bẹ́ẹ̀ èyí ò bíjà kò sí bí wàhálà bí ipá wa máa ń pé lágbájá aláburú ni mìtàsí ni ní boko haram ni kì í síbẹ̀ rárá òfin ọlọ́ọ̀bá tọmọtọ́ làkàngá ńlọgbọ́n tó bá rẹ lómi ti bá ń tan ọ̀jẹ̀ lẹ́yìn eléyìí nǹkan mí nìfi sọ́nà ilé tó yàtọ̀ sófin ọlọ́ọ̀bá nígbà aládùúró sí lálẹ́ tó ẹjá pàdé àwọn olùbádé dasìkò yìí ní tàbá gbọ́ pé wọ́n rí oṣù lálẹ́ àjẹpọ̀ di ọjọ́ júmọ́ tó nẹ́ẹ̀sì sí ọjọ́ yìí látùpàdé àwọn olùmọ̀wá lórí àkọ́tún ètò húdánù wàbúṣọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá wá gbọ́ pé ọrùn ṣùgẹ́ báyìí sọ níbẹ̀rẹ̀ àjẹpé lọ́la ń kọ́ rọ̀mọdọ́ sí ń tẹ̀síwájú ká tó pàdé àwọn olùwádìí dé àsìkò yìí náà ní ọ̀làǹgbà náà kọ́lọ́ọ̀bà kí ó sọ wájú dèdè àsìkò yìí lọ kọ́lọ́ọ̀bà fi sọ̀rọ̀ sọ wá sọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum asalaam wa rahmatulahi ta'ala wa barakatuh. ẹ níbàámu pẹ̀lú olóbó tó ń tani ní owó àṣálẹ́ òní ohun tí ó ń tóni létí náà ni pé wọ́n ti rí oṣù wọ́n sì ti kéde láti ilẹ̀ Saudi Arabia ah, àwa tún ń rọ ẹnikẹ́ni tí ó bá jẹ́ mùsùlùmí tí a sì lè fọkànbalẹ̀ lé lórí tó bá tún gbọ́ olóbó yòówù tí ó tún ní ṣe pẹ̀lú oṣù yìí kí wọ́n máa fi tó wa létí kí wọ́n sì máa tà ní olóbó ẹ̀. Ah, ọgbà bẹ́ẹ̀ láti máa kéde ìkéde pàtàkì salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu jama'a alisunnah wal jama'a nílùú Ògbómọ̀ṣọ́ ń fi àsìkò yìí kéde fún gbogbo mùsùlùmí pé agogo mẹ́sàn-án àárọ̀ ọ̀la ẹni ìrun Eid yóò wáyé ní orí pápá ìṣeré Nurdeen Primary School tó wà ní Kúyẹ́ Ògbómọ̀ṣọ́ inshallah níbàámu pẹ̀lú bí wọ́n ti ṣe kéde ẹ̀ pé wọ́n ti rí oṣù ní Saudi àwa ń rọ ẹnikẹ́ni tí ó bá gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ wípé aago mẹ́sàn-án àárọ̀ la gẹ́gẹ́ ó ní ìrun Eid yóò gbéra sọ ní orí pápá ìṣeré Nordin Primary School tó wà ní Kùyẹ́ Ògbómọ̀ṣọ́ olùkéde náà ní ìgbìmọ̀ Eid. ẹ káàlẹ́ o. èyí ni ìròyìn ní ṣókí ní aago mẹ́wàá láti ìkànnì one zero oh one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ìjọba àpẹẹlẹ Bayelsa ti parí ìgbésẹ̀ gbogbo láti bẹ̀rẹ̀ àyẹ̀wò fínífíní fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní agbègbè kó àwọn ìgbésẹ̀ yìí ni láti má ṣe jẹ́ kí mọ̀gòmọ́gò kankan wáyé nípìnlẹ̀